ọmọ òṣèṣẹ́ máa wọ́n tó dé adébámi rìn ẹ káàbọ̀ o ṣọ́kọ̀ òde epo pàmpẹ́ gàrí máa nulẹ̀. wá wá wá wá ṣé orí yín dà o ni ah. bí ọ̀tá márùn-ún mọ̀ wọ́n ẹ̀ mélòó mo bá ń bíbà mẹ́rin. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí mo délé oní pure water mo dẹ̀ pàdé máa nǹkan lọ́nà àwọn náà fẹ́ rà ń bẹ́ẹ̀ náà ni so one thousand ló wà lọ́wọ́ dẹ̀ ni pé kò sì change mo wá fún ọ ní ẹyọ kan dandan mo wá fún máà ní ẹ mo fi ṣètọrẹ àná. o ṣe o ṣe sàárà o fọ fún ọ eh. lẹ́yọ̀ kan ṣoré lè dà òun. kúnlẹ̀ síbẹ̀ ṣe orí ẹ̀ dà òun kúnlẹ̀ síbẹ̀ fún mi jọ. sọ pé kíni kò sí kò sí aláwọ̀kọ́ ìlélẹ̀ kò dẹ̀ kò dẹ̀ kí sẹ́lẹ̀ kejì sórí the best defence ni pé eh. wọ́n lè lọ kó lọ kó gbẹ ìwẹ̀ àti pint àti bra omi fẹ́ mi fẹ́ fojú kankan mọ́ sórí the best wọlé kó lọ kó. ọ̀rẹ́ mi mo tútù dé o hmm. ẹ̀gbọ́n mi ti lé mi kúrò nílé báyìí kò dé síbi kankan tí mo lè lọ yàtọ̀ sódò ẹ ìwọ náà ló lè gbà mí o kí n tiẹ̀ farapamọ́ sódò ẹ bóyá fún bí ìgbà díẹ̀ náà ni kí n tó máa fá ìwé ara mi jọ fúngbà díẹ̀ mi ní pẹ́ rárá jọ ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi kò sáyé ṣùgbọ́n pé òde ní tèmi náà ń gbé lọ́dọ̀ àtàtójú ni wá kò ní gbà kó dúró sọ́dọ̀ mi so nǹkan tó sọ fún mi sí pé kò sí àyè lọ́dọ̀ tí yín náà. Ah, kò sáyé o sọ pé ní ní mo ṣe aláwọ̀ pẹ̀lẹ́ kò dẹ̀ kò dẹ̀ ṣẹlẹ̀ kì í ṣe wọ́n lè lọ lọ́kọ̀ wẹ̀wẹ̀ àtàwọn ìjọ àdúrà wọn fẹ́ fẹ́ fẹ́ fojú kan mọ́. ṣùgbọ́n pé òde mi àtàkùn ìlú wa èmi àti àárẹ̀ rárá sọ̀rọ̀ nígbà tí mo sọ tó máa sọ̀rọ̀ sí i. HR. Sir. Ah, kí ló dé tí mo rí ẹ nílé? Um, actually, um, driver náà la need because ọjà tá a gbé lọ sí Ìkòròdú last ó late débẹ̀ and àwọn customers wa wọ́n complain so mo rí pa need driver ni. But ó ní àwọn driver kan ìkan pè mí láìpẹ́ yìí mo dẹ̀ sọ fún pé ìdídà kó lọ sí ọ́fíìsì ọ̀ mo fún ládírẹ́sì lèmi náà kan pé ó lè wá sílé ṣé ẹ tẹ̀ tí rí dírẹ́fà kan náà látàárọ̀. àtọ̀ àti rí. ẹ̀ẹ́. èyí tí rẹ̀ ní bọ̀dẹ̀. Hello, young man. Èmi driver tó pè yín yẹn Okay, it's, it's you. How are you? What? Ta ni mo wé òkú àbáláyé? Ẹ mọ́ra ni. Sà, mo mọ̀ wọ́n ju owó lọ sà. Ṣé mi tí mo sọ fún yín gbà yín mo gbé lọ́dọ̀ wọn tí wọ́n rán mi iṣẹ́ torí pure water tí mo fún ẹ̀yin nígbà ẹ̀ tó torí ẹ̀ lèmi síta ọmọ rẹ̀. Kò lẹ ti pàdé. Àbí wọn kọ́ ló fún mi ní pure water ní last last time tí mo wá sí eh, ah, kí lórúkọ street. bẹ́ẹ̀ni èmi ni sir èmi ni sir èmi ni. I said it I know this lady. Eh. kí ló wá ṣẹlẹ̀ kí ló ṣe é. kí lè wá ṣe ibi kí ló dé. <laughs> ẹ má kì í mọ tó bá ṣẹlẹ̀ ní kẹsọ ẹ ànírògùn ẹkún. ìgbà ìmọ̀ ni ẹ sá ìgbà ìmọ̀ ìgbà ìmọ̀ ló jẹ́ kó lè dànù lórí bí ọ̀tá ten naira tó bá jẹ́ kó kú dànù lọ́jọ́ yẹn ni àbí wọ́n àbí àwọn kidnappers wọ́n kidnap ẹ̀ wọ́n lọ fi ṣe owó ṣé wàá ní ìgbà ìmọ̀ nísìnyí àbí ìgbà ìmọ̀ kí ló wá náà kí ló máa ṣe ọ̀pọ̀lọpọ̀ irú yín báyìí tó jẹ́ pé téèyàn bá ń gbé ọ̀dọ̀ yín ìsídà àbúrò yín ọ̀rẹ́ yín ẹ máa máa ṣe bẹ́ẹ̀ ni pẹ́yìn lẹ ní kádàrá ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni pẹ́yìn lẹ ní ilé ayé ẹ̀ ẹ̀yin ti gbà wípé ọ̀nà tó da iná ló dá ló dá òun náà now you see your life well anyway kò sí nǹkan tí mo fẹ́ bá ẹ sọ òun HR company olólóhùn nídìí dírẹ́fà ló request fún dírẹ́fà wo òsín tó kọ̀ mí pa ìwà tiẹ̀ tó bá ṣe wù sí dẹ́ bá máa wù ó lè kọ̀ sí dẹ̀ ẹ̀yin méjèèjì nìyẹn. ṣé rí ọmọ àlè yàn ló máa rínú tí kò ní bí ṣùgbọ́n bínú má ṣe jẹ́ kí oorun kó wọ̀ bá ìbínú ẹ̀ lóòótọ́ òun ti ṣe títí ẹ̀ but now ó ti realize tó ṣe ọlọ́run ṣáà ti gbé wọ jùlọ ń sìn mò ń ṣàlódẹni tó ń dọ̀bálẹ̀ tó ń bí ẹyin sìn mo kàn fẹ́ bí ẹni bá mi dáríjì bá mi dáríjì ó ti ó ti fi yẹn jù lọ ná òun náà ti realize mistakes rẹ̀ lódùgbọ́ bá mi dáríjì. well mo ti dáríjì wọn kò sí nǹkan tí mo fẹ́ ṣe. ẹ eh, young man lókè ó ti gbọ́ ti gbọ́ dìde dìde dìde kọ́kọ́ dìde ná a ní ah! kó o dìde. kí ilé ni mí ni mo ní eh, ti gbọ́. ẹ kó dìde ah! ìwé náà ló mú ẹ máa ṣe gbogbo tó ń ṣe.